ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. mélòó yes. <laughs> Tell me first, why do I give you Milo every morning? Because every day I play like a baller, I run like a sprinter, I learn like a scholar, so I need all the energy I can get. You see? <laughs> I see very well. Give your kids winning energy. Milo Active Go, with the goodness of malt, milk, and cocoa, helps them make the most of every day. Milo, the energy to go further. You don't hear of opay debit card? The debit card for the young generation. The young people dey live for inside Niger. This opay debit card gets better better sweet sweet things with dey for inside. You fit get more than 15% yearly interest where they go dey pay for inside your wallet every day on top your savings. No be only that one o. Oh. You fit get cash back every month. All your transfers go be free of charge and nobody go charge you for card maintenance. It makes sense abi? No be all be that so. Oh. You go fit also get access to up to 40,000 naira credit balance to pay for all your gbese. So waiting, you dey wait for? Apply for the opay debit card or you go download the Opay app or visit any of the Opay agents where they close to you. Download Opay sharp sharp make yourself begin to enjoy plenty plenty berekete benefits. The Opay app they available on top Google Play Store and even on top App Store. Terms and condition apply sha Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. thank you gẹ́rẹ́gẹ́ láago mẹ́fà lò ìkànnì fresh lẹ ti ń gbọ́ wa ilé orin challenge ń bàdàn mo lérò ń lẹ̀tọ̀ ká mọ̀ bàlọ̀ lónìí wò náà gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin èèyàn mẹ́sàn-án tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáyé àwọn lọ́kọ-láyà tẹ́ ń gbọ́rọ̀ wọn láàárọ̀ yìí ọ̀rùn nínú ìdílé àwọn náà ké gbàjarè tọ̀ wá wà bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ṣàbíamọ́ ọmọ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n bí ṣùgbọ́n kábíyèsí elédùmarè ọlọ́run ọba ṣe yóò wò ọba tó máa ń mú rírí jáde láti inú àìrí ọba tó lè mú àìrí jáde láti inú rírí ọlọ́run tó jẹ́ pé ọ̀nà àrà òun ló máa ń gbà ṣiṣẹ́ rẹ̀ tí ó dẹ̀ yí ẹnikẹ́ni àwọn méjèèjì wọ́n ṣe abiyamọ o. àmọ́ nínú ọmọ tí wọ́n bí ṣé ẹ mọ̀ pé torí pé àwọn méjèèjì wọ́n mọ ipò tí wọ́n wà kó tó di pé wọ́n ṣègbéyàwó ọkàn wọn wà ń bẹ̀ ìgbà tí wọ́n bímọ àwọn ọmọ méjèèjì wọ́n lọ rèé ṣàyẹ̀wò fún wọn ìkan nínú àwọn ọmọ yìí ọlọ́run wá gbèsè rẹ̀ dé ọmọ yìí wá jẹ́ fòníkú fọ̀láǹdè òun jẹ́ ss bí àṣà àwọn olóyìnbó ìkan nínú àwọn ọmọ yìí ìyẹn wá jẹ́ as. wa lẹ́kùn màmá sọ síta gẹ́gẹ́ bárábìnrin yẹn bí wọ́n ṣe ṣàlàyé ni o torí pé èmi náà ń wò bá a bá gbé sórí ìṣirò èèyàn bá ṣe calculation rẹ̀ bí àṣà àwọn olóyìnbó bí ẹ̀sìn bó bá fẹ́ ẹ̀sìn ẹ̀sìn yẹn ò pé méjì mi ò wá mọ ibi tí ìkan lára àwọn ọmọ yẹn tó ti rí ẹ̀sìn kan sí tó fi wá di ẹsẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bárábìnrin yìí ṣe sọ wọ́n ní ìkan lára àwọn ọmọ àwọn as ní ìkan dẹ̀ jẹ́ ẹsẹ̀ ṣùgbọ́n bí ọ̀rọ̀ wá wà gangan rẹ̀ etí gbogbo tó ń gbọ́ wá láàárọ̀ gbogbo abiyamọ pátápátá a mọ̀ ní fojú sunkún àwọn ọmọ wa a ti mọ̀ bẹ̀rẹ̀ wọn o a ní mọ̀pin wọn. àwọn ọmọ ẹnì kọ̀ọ̀kan wa pátápátá wọ́n á dàgbà wọ́n á ṣọmọ fún wa wọ́n á ṣọmọ fún wa kalẹ̀ gbogbo àwọn ọmọ tá a bá bí ó ń ládẹ̀ máa jẹun wọn. ṣé kí n mọ̀ pàrọ̀ tàn yín jẹ? a ṣe yóò wò lọ́lọ́run ìkan nínú àwọn ọmọ méjèèjì lẹ́nu lọ́lọ́ yìí òun ló káyé pọ́dìgbà ọ̀sẹ̀. a lè pé torí àbùdá rẹ̀ ní o bóyá torí àbùdá rẹ̀ náà sì ni èmi ọmọ. ṣùgbọ́n nínú àwọn ọmọ méjèèjì ṣé kò ní yà yín lẹ́nu pé eléyìí tó jẹ́ AS gangan òun lọ́lọ́run wá pè sọ́dọ̀ òun ló káyé pọ́dìgbà ọ̀sẹ̀ arábìnrin yìí ní àwọn bara jẹ́ gan o wọ́n láwọn tara wọ́n láwọn fẹ́ sọ̀rọ̀ òdì sọ́lọ̀ wọ́n lọ́kọ àwọn náà tara gan wọ́n lòun náà bara jẹ́ kódà wọ́n ní ẹlòmíì ò fẹ́ lè máa wò wọ́n ṣe wá kọjá ọ̀rọ̀ ọmọ tó ṣaláìsí náà ni a sì ń pẹ̀tù sẹ́ni ìlọ́kàn wọ́n ní ṣùgbọ́n wọn ò ní mọ tó jẹ́ kó tún jó àwọn ju bó ṣe yẹ kó jó àwọn lọ iná ọmọ ò ní jó ẹnì kọ̀ọ̀kan wa wọ́n ní tara ń táwọn ń ta ni pé ah ṣé ló sì lò wá. ìbá sì jẹ́ pé ẹsẹ̀ èsì ọlọ́run bá pè sọ́dọ̀ láàrin àwọn méjèèjì wọ́n ní ìbá sì fẹ́ tẹ́ àwọn lọ́rùn o àwọn ìbá sì ti tara tó báyìí o ìbá sì ti ká àwọn lára tó báyìí o. ṣùgbọ́n àṣe yóò wò lọ́lọ́run gẹ́gẹ́ bí mo ṣe sọ. ọlọ́run kó má fi wá dára eléyìí tó máa ga jẹ̀mí wa lọ kó má fi wá dára tó máa pa wá lẹ́kún. títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó ṣe wà láàrin arábìnrin àti ọkọ wọn. ó jàre ó yẹ kí n ṣàlàyé fún yín ìgbéyàwó tí wọ́n ṣe ìgbéyàwó olóòka ni o wọ́n so wọ́n papọ̀ níwájú ìjọba wọ́n sì ṣe nílànà tìbílẹ̀ wọ́n ṣe traditional marriage náà. ibi ọ̀rọ̀ wá wà gangan rè gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin èèyàn mẹ̀sọ̀ tẹ́ ń gbọ́ wá káàkiri àgbáyé inú mi ìbá tiẹ̀ dùn bá a bá rí lára àwọn òṣìṣẹ́ lẹ́ka ètò ìlera wọ́n bá lè láǹfààní láti pè wọlé sórí ètò yìí ṣó tiẹ̀ ṣeé ṣe lóòótọ́ kí ẹsẹ̀ àti èsì kí wọ́n fẹ́ra wọn kán dẹ̀ bí ẹsẹ̀ ẹsẹ̀ lọ́mọ ẹsẹ̀ yẹn lé ní. arábìnrin yìí ti dé ìkórìtà kò yé ni mọ́ wọ́n láwọn ò mọ ìgbésẹ̀ wo gan làwọn kì bá gbé wọ́n ní báwọn bá ní káwọn ó tẹ̀síwájú lórí ọmọ bíbí. báwọn bá ní yóò bòbóró tó bá tún ti pọ̀n mẹ́rù kọ́ńkọ́ wọ́n lẹ́rù yẹn ń bà wọ́n o àwọn ò mọ ọmọ tó ń bọ̀ lọ́nà bẹ́ẹ̀ kẹ̀sì rẹ̀ àwọn ò sọ fẹ́nikẹ́ni àbọ̀kọ àwọn wa sọ fún yẹn ni kò tiẹ̀ lè sọ fẹ́nikẹ́ni. bọ́rọ̀ bá rí báyìí kí ni kárábìnrin yóò ṣe ṣé kán tẹ̀síwájú lórí ọmọ bíbí àbí kán dàdúró lórí ọmọ kan tọ́lọ̀ ń kádàrá pé kó kùkù wọ́n báyìí. àbí ṣé kán ọ̀dà ẹ̀jẹ̀ ń ṣojú ògbó lẹ̀. zero eight zero three two three two ten fifty nine zero eight zero seven seven ten fifty nine. plus two three four eight zero nine two two two ten fifty nine. òun lójú òpó tó wọlé sẹ́lẹ̀ agbára ń bọ̀ ń bí látilẹ̀ òkèrè zero eight zero seven seven seven seven ten fifty nine zero eight zero three two three two ten fifty nine àti zero eight zero ẹ plus two three four síwájú. Si eight zero nine two two two ten fifty nine. ọ̀rọ̀ kan ní. àwọn ojú òpó tẹ máa fẹ́ bá wa dá sí láàárọ̀ yìí nìyẹn bọ́rọ̀ bá kòkè tó bá tún kọlẹ̀ ó níbì kan tẹ̀yìn àgbà tẹ̀ mọ́ gbé e ká o ọ̀rọ̀ rẹ bá wa dá pẹ̀lú aya ẹni èèwọ̀ ló ṣe pàtàkì tó ṣe kókó sí kọ́mọ̀dà ẹ ṣe àdúgbò a ò gbọ́dọ̀ fọ́. a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ yàwé tó bí ẹni. ẹ̀ló Mandela Mandela kọ́ yìí. sàlám sàlám. sàlám o ọ̀rọ̀ rí ẹ̀ bá wa dá sí. ìbá ma ìbá kẹrùn-ún ah lọ́rọ̀ tẹ sọ ìlàmọ̀ràn mi ni pé àwọn tí wàá ti ṣùgbéyàwó ẹ̀kọ́ gidi lè jẹ́ fún jẹ́ fún wọn. ṣe gbọ́ hmm. arábìnrin yẹn ìgbà hmm bíléèmù wọn díẹ̀ torí nǹkan tó ṣẹlẹ̀ lọ́gà wọn yẹn ẹ̀kọ́ ló yẹ kó jẹ́ fún wọn kò yẹ kán yán gun wọn pẹ̀lú. ẹ àwọn náà ń ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ kì í ṣe pé wọ́n ń ṣàyẹ̀wò ẹ dẹ̀ mọ̀ pé nǹkan téèyàn ò bá nímọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lórí rẹ̀ ó lè fẹ́ gbéyàn ṣubú. wọ́n ṣàyẹ̀wò hmm. kò sí èèyàn kankan tó jẹ́ ẹsẹ̀ sínú àwọn méjèèjì. nípa méjì tèmi kọ́ máa bẹ náà ni àti kọ́ bí akọ́tù bí mi nítorí káwọn ẹ̀sẹ̀ tí kátìwọ̀ rẹ̀ ti tòru méjì yẹn ni àbánilá kan káwọn méjì lọ wá pátánà mi pọ̀ wọ́n ti dàgbà àyẹ̀wò sáà ló di tèmi pé kọ́ bí mi náà kọ́ máa bẹ náà sí mi. tẹ bá ní kán wá pátánà mi ṣé ó túmọ̀ sí pé ọkọ máa kọ ìyàwó ìyàwó máa kọkọ náà ni. òun náà mo sọ ti dàgbà sẹ́yìn kan máa ṣòro ṣe ìwọ̀n hmm. pẹ̀lú èjì wọn yẹn hmm will join. ní kúkúrú èdè kí ni mọ̀ràn yín fún wọn. kúkúrú èdè láti fi kán kán kán bí mi náà ni kán máa tẹ lọ́hùn kó má jẹ ẹsẹ̀ náà làwọn ni ni àmọ̀ràn ti ní bọ̀ fáwọn tí ò bá ti ṣègbéyàwó náà ni àmọ̀ràn ni kán máa ṣe kán tó ti kán bẹ̀rẹ̀. ọ̀dà ẹ ṣe gan ni Mandela. hello ẹ káàárọ̀ worldwide alaji. ẹ mà káàárọ̀ dáre ajayi kọ́ yìí. èmi náà ní káàárọ̀ sá. amúlùdùn gbogbo òkè bọ́là. ẹ kú iṣẹ́ sá o. ọ̀rọ̀ rí ẹ bá wa dá sí o dáre ajayi. ṣe rí ìfẹ́ ló rúbọ ọkọ àtìyàwó lójú hmm. Hmm, ló fà á tí wọ́n fi dọ́gbọ́n sí i. a lè pé fẹ́ náà ni ṣé mọ̀pọ́n ti rìn jìnnà. táwa hmm, náà fẹ́ ṣe ìyàwó náà bóyá sọ fáwa náà nìyẹn. àṣìṣe so débùú pé wọ́n sọ fún wa nígbà yẹn pé tó bá rí pé ìjọba rí bákan náà a lè a lè káàbù lè máa bá tiẹ̀ lọ. ṣé ẹ̀yin ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ kẹ́ ẹ tó ṣègbéyàwó. mo ṣe o. ẹ ṣe ń ti yín. mo ṣe o ṣe kọ́ńbà kọ́ńbà yíwọ́ náà ni. ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ rí dájú ẹ mà mà dájú pé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ yín àtìyàwó yín ẹ lè ṣègbéyàwó papọ̀. Dáre Àjàyí ṣe ìgbà tí ẹ̀ ń ṣe kùrùkẹrẹ tí pé fẹ́ ṣègbéyàwó lẹ lọ rèé ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ ni àbá tí ìgbà tẹ́yìn àtẹniyẹn tẹ́tí jọ ń fẹ́ra yín sójú ọ̀nà lẹ ti lọ rèé ṣe. ìgbà tí a lọ ṣe náà tí mo lọ ṣe gbà yẹn ó ti ń súnmọ́ láti ṣìyàwó náà ni la lọ ṣe ó ti ń súnmọ́ hmm. ó ti súnmọ́ náà nìyẹn ó ti ń súnmọ́ láti lọ ṣe gbà yẹn. ó ti súnmọ́. Hmm, ó ti súnmọ́ la fẹ́ ṣe ni. ó dà ẹ ṣe gan ni. tó hmm. ìmọ̀ràn hello mò ń gbọ́ yín. ìmọ̀ tí màá fún arábìnrin yẹn torí tó ṣẹlẹ̀ yìí sí ìdábàá ní pé àdúrà ọlọ́run ti fún ọ̀nà àdúrà ọlọ́run ti fi ọ̀nà hàn wọ́n àwọn hmm. ní òótọ́ ọ̀nà tí ẹkún mọ́tọ̀. Hmm. so ìmọ̀ tí mi kàn fún wọn ni wípé káwọn bímọ fi aláàánú lọ lọ́hùn nínú àwọn tó ń bá bí ẹsẹ̀ sí ẹmọ́ sí ń bẹ̀ mọ́ torí kò sún tọ́lọ́hùn lè ṣe. kọ́bísì kọ́mọ̀ wò pé àwọn kọ́mọ̀ wò pé àwọn ọmọ mi táwọn máa bí yìí pé kò ní fi ẹsẹ̀ sílẹ̀ wọ́n sọ̀rọ̀ hmm. lè ṣe alágbára lọ́lọ́run. ọ̀dà ẹ ṣeun dáre àjàyí látòkè bọ́lá. ṣẹ̀rí lára ti ń ba arábìnrin yìí lẹ́rù ó ní pé àṣìṣe ìjọsí tí wọ́n ṣe wọn ò tún fẹ́ ṣerú rẹ̀ bí wọ́n bá sọ pé ẹjẹ́ àfẹ̀mí ìgbàgbọ́ gbé ẹjẹ́ àmọ́ bímọ lọ ẹ̀mí ìgbàgbọ́ tí wọ́n fi gbé ti jò ní òun <laughs> lọ́wọ́ ayọ̀ọ́lẹ̀ lónìí ṣé bí wọ́n bá tún ní káwọn ó fẹ̀mí ìgbàgbọ́ gbé ṣé ọlọ́run aṣèyóòwò kò tún lè kádàrá pé kó tún yọ ọ́lẹ̀ lọ́la. bá a bá tiẹ̀ rí èèyàn kan tó bá jẹ́ òṣìṣẹ́ lẹ́ka ètò ìlera kan tiẹ̀ wá dá wa nímọ̀ràn kan wá fún wa ní ìlanilọ́yẹ̀ lórí ọ̀rọ̀ pàǹṣẹ́ àyẹ̀wò ẹ̀jẹ̀ ẹ̀ káàárọ̀ yes orúkọ yín àti ibi tẹ́ ti ń bá a sọ̀rọ̀. orúkọ mi ni wàásù láti Ondo State. ẹ ojú òpó ti yín kọlẹ̀ gbà wọlé yìí ẹ má bínú hello. rédíò yín wà lókè ẹ̀yin ń lẹ àbíkẹ́ kúrò lẹ́gbẹ̀ẹ́. mo ti yín lẹ ẹ káàárọ̀ sà. ẹ mà káàárọ̀. ìyẹ̀sà káyọ̀dé ló ń sọ̀rọ̀ láti Ọ̀yọ́. ọ̀gbẹ́ni káyọ̀dé láti ìlú Ọ̀yọ́ aláàfin bàbá wa aláàfin kọ́ o. aláàfin ni wọ́n àwọn hmm. ọ̀bẹ láàfin. ọ̀rọ̀ rí ẹ bá wa dá sí. ìmọ̀ràn tí mi fẹ́ gbà wọ́n ó ní wípé kí wọ́n sì máa bí sí i hmm. ó ṣeé ṣe kí ọlọ́run ó sì jẹ́ kí wọ́n má ní ẹsẹ̀ ṣe. ó ṣeé ṣe tí ò bá wá ṣe ṣe ń kọ́. ó ṣeé ṣe bẹ́ẹ̀ kí wọ́n má ní ẹsẹ̀. ṣe medical expert ni yín sà. a nù mí ò kì í ṣe reverend mi nínú kì í ṣe medical expert. ọ̀dà ẹ tẹ̀síwájú sà. mo ti wọ́n nígbàgbọ́ wípé ó ṣeé ṣe kí wọ́n hmm. má ní ẹsẹ̀ ṣe. Hmm. ó ṣe jẹ́ pé ẹyọ kan ti ilé ní wọ́n hmm. kádàrà wọn ò ní nínú ọmọ tó máa jẹ́ ṣe hmm. ó lè jẹ́ pé òun náà ni wọ́n ti níyẹn hmm. kí wọ́n sì bèsì torí pé ẹyọ kan tí wọ́n ní náà pẹ̀lú ìgbàgbọ́ kò lágbọ̀kànlé nítorí pé ẹsẹ̀ sí ni fòlẹ́kùfọ̀ là ń dé kí ẹyọ kan iná àlè sọ tọ́lọ́mbà ní kí lè yóò lọ kí ló máa wá kú wọn kú pé kò ṣe wípé bó ti ẹ̀jẹ̀ méjì ni wọ́n bí sí tí AS bá ń bẹ́ẹ̀ wọ́n sì ní ìgbẹ́kẹ̀lé wípé ọmọ sì máa wà fáwọn wípé kí wọ́n wà lókòlóbó bẹ́ẹ̀ lọ ọ̀dà ẹ ṣe gan ni adúpẹ́ sà. Yes sir. Uh, Ọlájídé Gold lórí Facebook wọn ló pọ́sibù dáadáa wọ́n ní pẹ̀lú àbùdá àbùdá ẹ̀jẹ̀ àwọn méjèèjì wọ́n ló pọ́sibù kan BSS mi ò mọ̀ bóyá òṣìṣẹ́ lẹ́ka ètò ìlera ni wọ́n. mẹ́sẹ̀gì ti pọ̀ ń bí gan a máa ṣe lálàáfin bọ̀ ní kòpẹ́kòpẹ́ bàbá ti ń gba ìpè lọ́kọ̀ọ̀kan ìjèjì a máa wá sórí Facebook láti máa ka àwọn àtẹ̀jíṣẹ́ tó wà ńbẹ̀. ọ̀rẹ́ mi yóò yẹ ká máa rántí. ẹ ló ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sa o. ẹ mà káàárọ̀ ma. ẹ ǹlẹ́ sà. àwárí orúkọ yín àti ibi tẹ́ ti bá a sọ̀rọ̀ yìí. ẹ orúkọ mi mo dúpẹ́ láti London ìyá wa mo dúpẹ́ láti ìlú London ọ̀rọ̀ rí ẹ bá wa dá sí. bẹ́ẹ̀ hmm. yẹ sàn ẹ káàárọ̀ sàn. ẹ mà káàárọ̀ mà. yẹ sàn gẹ́gẹ́ bí àwọn tó sọ̀rọ̀ ṣáájú hmm. nǹkan tó yẹ kí Nàìjíríà ti lajú ju wípé ká má mọ blood type wa kó hmm. tiẹ̀ tó ti de wípé a bá ọkùnrin ní àjọṣọ àjọṣepọ̀. ìyá wa bó ibi ìyá wa ibi tí nàìjíríà làjú dé bá a ṣe ń sọ̀rọ̀ láàárọ̀ yìí ẹlòmíì ò mọ blood group ẹ̀ kò mọ genotype ẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí. torí ẹlòmíì ń sọ wípé ṣé kan tó ṣègbéyàwó ni téèyàn bá mọ genotype ẹ̀ tó jẹ́ pé tọkùnrin bá wá báyàn tó sọ pé mo fẹ́ fẹ́ the first thing tó máa bèrè ni pé kí ni blood group ẹ̀ so kò tiẹ̀ ní ìdí mo fẹ́ fẹ́ àbí kẹjọ máa ní nǹkan kan papọ̀ àbí kẹjọ tiẹ̀ jọ dúró sọ̀rọ̀ hmm. tó bá sọ pé as ni ń torí ẹni tèmi kọ́kọ́ fẹ́ as ni ṣùgbọ́n hmm. aa lèmi. ok so bí mo ṣe jẹ́ aa mo lè fẹ́. wọ́n ní kò sẹ́ni tí aa ò lè fẹ́. bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí aa ò lè fẹ́. aa ò bá fẹ́ as kò bá fẹ́ as. bẹ́ẹ̀ ni hmm. ṣùgbọ́n tó bá jẹ́ pé bàbá wa bá mi èmi náà mọ̀ pé as ni mí. Mm tó dẹ̀ sọ pé ẹ̀sìn lòun mo máa lọ ni hmm. torí ìyàwó tó lọ fẹ́ lẹ́yìn mi wọ́n bí ẹsẹ̀ hmm. wọ́n bí ẹsẹ̀ sọmọ hmm. so ó yẹ kí ẹ túbọ̀ bá wa educate gbogbo society kólúkálukú ọmọ ọdún kan ọmọ ọdún méjì kí ìyá wọn kó máa ṣe blood test tó ń mọ irú blood group sí ọmọ wọn tó jẹ́ bẹ́ẹ̀ ni tọmọ wọn wà. bọ́n bá dẹ̀ ti mọ̀ kó máa tẹ̀ mọ́ wọn létí wọ́n máa tẹ̀ wọn létí ò lè fẹ́ irú ẹni yìí ò lè fẹ́ irú ẹni yìí ò hmm. bẹ́ẹ̀ ni ìgbà tí ọmọ mi fẹ́ márì tó tó fẹ́ ṣe wá bá mi mọ́mì kí ni blood group mo ní aa ni ẹ́ hmm. ó ní girl tó fẹ́ fẹ́hùn olófẹ́ fẹ́hùn ní tipátipá torí as ni tó hmm. wá fẹ́ fẹ́hùn ní tipátipá so ìyẹn jẹ́ ṣùgbọ́n ní situation tá a wà yìí tá a bá sọ pé kí ni òyìnbó ń sọ ọlọ́run ti ọlọ́run ti fún wọn ní information nǹkan tó ń ṣẹlẹ̀ hmm. so wípé ẹ jẹ́ ká fà àwẹ̀ gbé ẹ jẹ́ ká fàdúrà gbé ẹ jẹ́ ká fẹ́ eléyìí gbé hmm. àdúrà ìsẹ́mi máa fún wọn tó bá yẹ kán ṣì àwọn méjèèjì ṣì wà ní situation tó lè fi bímọ kólúkálukú wọn máa lọ ní ní ní ní rádà máa lọ ní ìlọ tiwọn. kó ń kálukú péyà torí eléyìí ti kọjá bẹ́ẹ̀ni kọ́ pínyà. wọ́n máa ń láti lọ síwájú ilé ẹjọ́ bá ń pé kán tú àwọn ká o. ẹ̀wọ̀n ah, nídìí àti lọ sí iwájú ilé ẹjọ́ hmm. ìdí tí wọ́n ṣe nídìí àti lọ kó kò kò fa wípé dandan dandan àfi tí n bá fẹ́ ẹ hmm. tí wọ́n bá separate fún bíi two years tó o bá rí ìyàwó ẹ fún two years it's automatic uh, separation hmm. wọ́n nídìí kán kóra wọn síta bí ọmọ ọjọ́ mẹ́jọ torí wọ́n ti jọ pé situation yẹn hmm. àárín àwọn méjèèjì ló jọ wà so kí ni àǹfààní pé kó wá máa bímọ lọ kó máa bímọ lọ tó bá sì lè lọ́dà nígbà tí yóò ṣòwò. ẹnìkan tiẹ̀ kọ́ síbi ìdòwú esteem wọ́n ní àwọn nígbàgbọ́ pé lẹ́yìn ọmọ táwọn méjèèjì ti bí wọ́n ní mí ìtọ̀bá máa bí wọ́n ló máa jẹ́ ee. ẹ ẹ mọ tó ṣẹlẹ̀ kán jọ lọ kán lọ béèrè yẹn lọ́wọ́ dókítà torí ọmọ máa mú lára ó máa mú lára ìyá hmm. ó dẹ̀ máa mú lára bàbá ó máa hmm. mú lára bàbá hmm. ṣùgbọ́n gambu serious gambu ni wọ́n jọ ń ṣe yẹn fúnra wọn. bí ìgbẹ̀yàn ta tẹ́tẹ́ ni. bẹ́ẹ̀ni bí ìgbà tó bọ́ ta tẹ́tẹ́ ni serious gambu ni wọ́n jọ ń ṣe obìnrin ò dẹ̀ lè ṣe lọ́ba wá tí wá bss nǹkan kí ni wọ́n wá ah. máa ṣe so wọ́n láti wọ́n láti try láti èmi ti rẹ́ni tó bss márùn-ún Hmm. nígbà tí mò ń ṣiṣẹ́ hmm. ní Jos ss márùn-ún ló sí hmm. kò sírun lórí ẹ̀ pẹ̀lú gbogbo wàhálà tó ṣe ss márùn-ún bẹ́ẹ̀ ni ló bí níbi tí mo ti ní ilé iṣẹ́ wa ní nílẹ̀ haúsá náà ní Jos. esma ṣé ss ló fẹ́ ss ni. ó dàbẹ́ nípa àwọn méjèèjì náà jọ fẹ́ra wọn tí wọn ò mọ̀ ss márùn-ún ni wọ́n bí wọ́n kàn bẹ́ àwọn ọmọ yẹn lọ ni. ọ̀dà ẹ ṣe gan ni mà bàbá àgbẹ̀ lọ́gbẹ̀ẹ́ kí ló ń ṣe yín. yẹ ẹ sà ẹ ṣe gan. ẹ ṣeun mi lè gbàgbé káyọ̀dé àmọ́dù. ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀jíṣẹ́ ló ti ń láǹfààní láti wọlé bí pàápàá jùlọ ilé ìtàwọn èèyàn kọ sí orí Facebook Túndé Azan wọ́n ní irúfẹ́ yìí ó ti fọ́jú jù o wọ́n ní kò sì da kí ìfẹ́ fọ́jú tó bẹ́ẹ̀ gẹ́ débi pé èèyàn ò ní lọ rèé ṣàyẹ̀wò ẹ̀jẹ̀. pípé Emmanuel àwọn tiẹ̀ ní ìmọ̀ràn tàwọn fáwọn méjèèjì ó ní pé kán lọ rèé gba ọmọ tó kàn adopt ọmọ. owó ọwọ́ ọ̀tún ṣe ló sì lò wá lápẹ́yẹ ìwà ìyá mi. mo rí mẹ́sẹ̀gì kan bí tó sìn àìná ọ̀rọ̀ ti fẹ́ dàbí ẹni pé. Pe àwọn èèyàn ti ń gba kínní ìbí ẹni gbàgbọ́ ti Túndé Azan àwọn ní aa wọ́n ní kò lè fẹ́ as. ṣùgbọ́n arábìnrin tó sin àìnà àwọn ní aa wọ́n ní o lè fẹ́ ẹsẹ̀ ok ẹnìkan sẹ̀ǹdì kìnnìkan sí mi ẹ jẹ́ ń kà á síta kí yẹn kó dúró gẹ́gẹ́ bí ìlanilọ́yẹ̀ àti ìdánilẹ́kọ̀ọ́. ẹ jẹ́ iná kó tó di pé màá ka ẹ̀ ló káàárọ̀. ẹ lẹ káàárọ̀ sà. orúkọ yín àti ibi ti bá a sọ̀rọ̀. balógun olúgbénga ni. ààrẹ amúlòdùn káfàtà ẹ káàárọ̀ sá. mi ò fẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ rí ẹ bá wa dá sí. ẹ bá mi ẹ bá mi kíyàwó yín. ìyàwó mi wà lálàáfíà iṣẹ́ ìlú ló bá lọ iṣẹ́ gbogbo wa ni yóò wá jábọ̀ fún àtọ́bàdọ́jọ́ mẹ́jọ o de di láyé àtàlàfíà. àmì àmì ami ẹ̀ pọ̀. ṣe rí ọlọ́run tí à ń ṣe yìí hmm. ọlọ́run tó máa ń fi ara hàn ẹ̀dá ni kó tó di pé arábìnrin yẹn ṣèyàwó ẹ rí i pé ọlọ́run fi àpẹẹrẹ hàn níbi iṣẹ́ wọ́n rí ẹni tó nírú àrùn bẹ́ẹ̀ yẹn so nígbà tó ọlọ́run dẹ̀ ti fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn hàn wọ́n ìgbà yẹn ló yẹ kí àwọn náà fúnra ra wọn kólúkálukú wọn ti rọ adó lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n tẹ̀ wá dúró lọ́tọ̀ọ̀tọ̀ yẹn tó ti dà tó ti dà yìí èmi ò lè gbà wọ́n níyànjú pé ká máa bímọ sí i bóyá ká lọ rí dókítọ̀ nǹkan tí dókítọ̀ bá sọ fún wọn àbí kí àwọn méjèèjì tó wáyé pé wọ́n nífẹ̀ẹ́ ara wọn kan jọ sọ pé òkè àbí mọ́mọ́ hmm. gẹ́gẹ́ bí ẹ tó sọ̀rọ̀ tán láti sọ pé kọ́ lọ gbọ́ ọmọ tọ́ torí tabanikan fira wọn lè tán lọ náà ẹ̀jẹ̀ ìjọ́ wo yẹn ọmọ forty one years ìjọ́ ló máa tó tó rí ẹni tí tó máa nífẹ̀ẹ́ bíi ti ọkùnrin yẹn kán lọ gbọ́mọ tọ̀ kán lọ adopt ọmọ tó kán mọ̀ pé yes ọmọ yìí fún onírìsì táwọn fi lọ adopt ọmọ tó ẹyọ kan tó wà lọ́wọ́ ọmọ náà alágbára lọ́lọ́run. ibi tẹ́ ẹ sọ̀rọ̀ sí pọ̀ gan-an ṣé kán lọ sọ́dọ̀ dókítà kán lọ gbàmọ̀ràn. kán lọ kọ̀nfàmù pé ṣé tá a bá bímọ sí ṣé kò tó ní rí báyìí hmm. èsì tí dókítà bá wá fún wọn tó bá jẹ́ pé negative ni tí wọ́n dẹ̀ fẹ́ fira wọn lẹ̀ báwọn yẹn ṣe fẹ́ kàn fira wọn lẹ̀ kò yí sí kọ́kọ́ àti ẹ̀wọ́ kò lè dé jíjú mọ́ ilẹ̀ kan náà hmm. wọ́n kàn ní ó yẹ ìwọ máa lọ kébì náà máa lọ hmm. àfi tí ò bá sífẹ̀ẹ́ láàrin wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó hmm. ìfẹ́ tó wà láàrin wọn náà wọ́n fi mọ̀ wọ́n ti jọ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àrùn báyìí ló jọ wà láàrin àwọn méjèèjì wọn dẹ̀ fira wọn. balógun olúgbẹ̀ngà ẹ̀sẹ̀ ń bí léèrè mi ò mọ̀ bóyá yìí náà nígbàgbọ́ pé téèyàn bá ṣe nǹkan kankan bóyá tán kà léèwọ̀ àbí nǹkan tí wọ́n sọ pé kán má ṣe o téèyàn ò bá sọ fún yàn kankan sẹ́yìn náà nígbàgbọ́ pé irú nǹkan bẹ́ẹ̀ kì í lẹ́yìn. ẹ jọ̀ọ́ wọ́n ní má sọ fún yàn ìwọ tí o ṣe fúnra rẹ̀ ṣé o mọ̀ pé o ṣe ni ẹni tó ṣe fúnra rẹ̀ mọ̀ pé òun ṣe hmm. àbí tó tí ẹ bá sọ pé kéèyàn kan má gbọ́ etí kan ẹbí etí méjì ò gbọ́ ṣùgbọ́n sáwọn fúnra wọn ò mọ̀ pé àwọn gbọ́ àbí hmm. ẹ̀jẹ̀ wọn ṣẹ̀jẹ̀ wọn ó gbọ́ kò ẹ̀jẹ̀ tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àyà sọ fúnra wa ẹ̀ṣin lè takò ó lè ní kí nǹkan kan ṣe wọn ni àbí kó má ṣe wọ́n. so ó dàbí ẹni tó gbé tó gbé ọbẹ̀ kaná ni ó tanná sí ó lọ sùn ó ní mi ò sọ fún yẹn pé mo gbọ́bẹ̀ kaná ọbẹ̀ yóò jóná gbẹ̀yìn náà ni. so ó sọ fún yẹn kò sọ fún yẹn tí ò bá mójútó nǹkan tó yẹ kó mójútó ó ti dandan kí nǹkan tó máa ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀. so ní tèmi ẹ jẹ́ kán lọ gbà mọ̀ràn lọ́dọ̀ dókítọ̀ èmi ò ní sọ pé bóyá kán fira wọn lẹ̀ bìkọ́ tán bá fira wọn lẹ̀ náà ẹ jọ ss ọmọ ọmọ ayọkọ tó wà yẹn ọ̀dọ̀ ta ló máa máa gbé. àbí ọ̀dọ̀ ta ni ó gbèsè ọkọ ni ó máa gbé lọ ní àbíyàwó tó bẹ́tà kan kúkú jọ máa tọ́jú nǹkan tán jọ dálẹ̀ ni o wọ́n jọ dá wọ́n ọlọ́mọ mi ká má sọ pé wọ́n jọ dáràn sílẹ̀ ni hmm. nǹkan tó wà nílẹ̀ wọ́n jọ bí ọmọ yẹn ni wọ́n á dẹ̀ jọ tọ́jú ẹ̀ náà ni hmm. so dókítà bá sọ pé kán má bí ọmọ míì mọ́ yà kán lọ adopt ọmọ wọ́n gbọ́dọ̀ pé ọkàn lágbára ọmọ tó wà lọ́wọ́ wọn yẹn ọlọ́run akúkú bá wọn tọ́jú wọn náà lágbára ọlọ́run. ẹ ṣe gan ni balógun olúgbẹ̀ngà. àyè ọmọ ẹ̀ Hmm. tó di lọ́yà tó di dókítà wọ́n wà ń gbòòrò tó ọlọ́run àtọ́jú ọmọ wọn yìí So kán fira wọn lẹ̀ yẹn ni ò fọwọ́ ti ń tèmi ẹ kú ètò ẹ ṣe gan ni adúpẹ́ sà. ìbàjẹ́ ká fọkọ láyà sílẹ̀. ẹnìkan sẹ́ndí chaati kan sí mi. ká fọkọ láyà sílẹ̀ ká má torí akọ́tẹ̀kù wípé yẹ. àkòrí tó wà lórí ẹ̀ wọ́n ní genotype capability chart míì tó ti sẹ́ndì míì sí mi. kókó jábélé lọ́rọ̀ ìlera yìí. ẹ jẹ́ nǹkan méjèèjì ká wá wò ó síra wọn. kíkálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ ló yẹ. eléyìí wọ́n ní aa ó lè fẹ́ aa wọ́n bu ọwọ́ lù wọ́n lòun ló dáa jù. ìfẹ́ lè ju ojú gbogbo lọ. torí pé ká tiẹ̀ wá nígbàgbọ́ pé wọ́n bá bí ọmọ mẹ́rin wọ́n lọ́mọ mẹ́rin tó ṣeé ṣe kan bí aa aa aa aa ní gbogbo wọn. eléyìí tó tẹ̀lé wọn ní aa àti as wọ́n ní wọ́n lè fẹ́ra wọn wọ́n ló dáa wọ́n hàn sọ pé ó dáa jù wọ́n ló dáa wọ́n nítorí táwọn méjèèjì bá fẹ́ra wọn ká tiẹ̀ wá nígbàgbọ́ pé wọ́n bá bímọ mẹ́rin wọ́n ní wọn ó bí aa wọn ó bí as wọn ó tó bí aa wọn ní wọn ó tó bí as wọn níyàn ọ̀dà wọn lélẹ̀ ìwọ ní aa àti as wọn ní wọn lè fẹ́ra wọn wọn ló sẹ́pẹ́rẹ́ ó fi àbí àṣà àwọn olóyìnbó wọn nítorí wọn ó bí as wọn ó as wọn ó as wọn tó bí as ó túmọ̀ sí pé gbogbo ọmọ tán bá máa bí as gbogbo wọn ó jẹ wọ́n ní aa àti ac wọ́n ní wọ́n lè fẹ́ra wọn. káti ẹ̀ wá nígbàgbọ́ pé wọ́n bá bí ọmọ mẹ́rin wọ́n ní wọ́n ó bí eye wọ́n ó bí eye wọ́n ó bí eye wọ́n ó tún bí eye sí i wọ́n lọ dà. tí wọ́n fi ẹ̀hún lọ́gbọ̀ gbà. eléyìí wọ́n ní kò dáa rárá very bad wọ́n ní as àti as kan fẹ́ra wọn wọ́n ní kò dáa o wọ́n ló burú jáì wọ́n nítorí wọ́n ó bí eye wọ́n ó bí as wọ́n ó tún bí as nínú ọmọ wọn ss ọ wà ń bẹ chaati tẹnìkan sẹ́ndì sí mi ó ní mò ń kà o mi ò mọ̀ bóyá bẹ́ẹ̀ lórí o a máa kàn fi ń dára wa lẹ́kọ̀ọ́ ni. wọ́n ní bas àti ss tí wọ́n bá fẹ́ra wọn wọ́n ló burú jáì wọ́n ní nínú ọmọ wọn wọ́n ní wọ́n bas wọ́n ní wọ́n bss ss ss wọ́n ló burú jáì ó burú gan-an wọ́n ní as àti ac ó jọ bí ẹ̀ ń pé irúfẹ́ eléyìí táwọn tọrọ kàn láàárọ̀ yìí apá àbí tí àwọn fọ́ọ̀lù sínú bí àṣà àwọn olóyìnbó wọ́n ní tán bá fẹ́ra wọn wọ́n ló burú ṣùgbọ́n wọ́n nílò mọ̀ràn kò dẹ̀ síbi tán ti máa gba mọ̀ràn tó kọjá ọ̀dọ̀ dókítà wọ́n nítorí pé wọ́n á bí aa wọ́n á bí ac wọ́n á bí as wọ́n á dẹ̀ bí ss á jẹ́ pé ọ̀rọ̀ àwọn arábìnrin lóòótọ́ ó ṣeé ṣe kan bss. èyí tí ó pa owó àdánù. ìkan tún lè lé wọn ní ss àti ss wọn ní wọn ò tiẹ̀ gbọ́dọ̀ gbìyànjú páwọn fẹ́ fẹ́ra wọn very bad wọn ní gbogbo ọmọ tí wọn ó bí pátápátá ss ní gbogbo wọn ac àti ss wọn ní táwọn náà bá fẹ́ra wọn very bad wọn ló burú jáì wọ́n ní nínú ọmọ tán máa bí wọ́n máa bí as wọ́n tún máa bí as wọ́n máa bí ss méjì náà ká nígbàgbọ́ pé wọ́n bá bí ọmọ mẹ́rin ni o ṣé wá rí ac àti ac wọ́n níyùn náà dáa ṣùgbọ́n bí wọ́n bá máa fẹ́ra wọn wọ́n ní wọ́n nílò mọ̀ràn wọ́n ní nínú ọmọ wọn wọ́n máa bí aa ac àti ac wọ́n ní wọ́n tún máa bí ss àjẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn ń bẹ ń bẹ kankan ọ̀kan pé wọ́n ṣe bss àbí kí wọ́n ó gbìyànjú kí wọ́n tọ àwọn dókítà lọ láti lọ rèé gbàmọ̀ràn. ṣáàtì kejì tẹ́nì kejì ni ẹ náà táwọn náà sẹ́ǹdì sí mi ó jọ bí ẹni pé ó jọra wọn bákan náà ní méjèèjì rí wọ́n ní èyí àti èyí lè fẹ́ra wọn aa àti as lè fẹ́ra wọn as àti as wọ́n máa gbìyànjú láti fẹ́ra wọn ss àti aa wọ́n ní wọ́n lè fẹ́ra wọn ss àti ss wọ́n máa gbìyànjú láti fẹ́ra wọn as àti sc wọ́n máa fẹ́ra wọn as àti cc ẹ dákun ṣé cc náà tún wà ní wọ́n ní wọn ò gbọ́dọ̀ fẹ́ra wọn a àti ac a àti sc wọ́n náà lè fẹ́ra wọn aa àti cc ọ̀nà lè fẹ́ra wọn. ìfẹ́ kì í bínú ìfẹ́ kì í jà o. wá ní agbára pọ̀ ẹ̀já sáré lọ sójú ọjà afẹ́ kéde adẹ̀ tó fẹ́ polówó bá a bá lọ tá a bá padà dé mo máa padà sí ojú òpó àwọn nọ́mbà tá a ń lò yẹn ò yí padà mo dẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní ka àwọn mẹ́sẹ̀gì tó wà lórí Facebook wa ojú pọ̀nà Fresh FM Ìbàdàn lẹ́ máa fi darapọ̀ pẹ̀lú wa ẹ ṣe ń láǹfààní láti wò wá yìí ẹ dákun ẹ bá wa ṣíà ètò ẹ ṣíà rẹ̀ kó kárí ilé ẹ ṣíà rẹ̀ kó kárí oko ẹ jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn káwọn náà ò jẹ́ alábàápín nínú ètò tààrọ̀ ẹja dojú ọjà. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. You don't hear of opay debit card? The debit card for the young generation. The young people dey live for inside Niger. This opay debit card gets better better sweet sweet things wey dey for inside. You fit get more than 15% yearly interest wey they go dey pay for inside your wallet every day on top your savings. No be only that one though. You fit get cash back every month. All your transfers go be free of charge and nobody go charge you for card maintenance. It makes E make sense abi? No be all be that though. You go fit also get access to up to 40,000 naira credit balance to pay for all your gbese. So waiting you they wait for? Apply for the opay debit gift card or you go download the OPay app or visit any of the OPay agents when they close to you. Download OPay sharp sharp make yourself begin to dey enjoy plenty plenty berekete benefits. The OPay app they available on top Google Play Store and even on top App Store. Terms and condition apply sha o. welcomes you back to school. Have a session filled with lots of fun and excitement. Stay safe, stay healthy. Indomie noodles, tasty nutrition, good for you. Omni beans, Omni beans, oh, online market for your okay. store. No enter market just to open your store. No Then go deliver your goods straight to your check Out now, check out. Free yourself from Katakata. Kata. Nigeria independence don't reach 61 years. You self fit gain independence from market wahala. Omni beans, go summer better retailers with prices where reach millions of naira. No celebrate. To chocolate this one, use promo code FREEDOM when you want check out. Make you press computer go shop.omnibis.com or download the app to enjoy this one. Proudly Nigeria. This better promo will end for 3rd of October. Ibadan kini so Fresh FM Nìbàdàn làwà. yes mo rí mẹ́sẹ̀gì kan ń bí lórí Facebook abilékọ àárín ọlá adétúnjì àrówólò wọ́n ní microbiologist làwọn wọ́n ló ṣeé ṣe dáadáa tí as àti ac tán bá fẹ́ra wọn kan bí ẹsẹ̀. bá tiẹ̀ wá dáa bó bá jẹ́ pé ẹ̀sìn yẹn lọ́lọ́run bá kádàrá pé kó ṣe wà ní tí kì í ṣe ẹsẹ̀. ọ̀rọ̀ mi àníyànjú ṣé bí wọ́n lọ ó jọ bí ẹni pé ẹni tó fi mẹ́sẹ̀gì yìí sọwọ́ ẹ̀sìn làwọn náà wọ́n ní wọ́rí ọ̀dẹ̀ làwọn pẹ̀lú àbùdá àtàwọn ẹ̀sìn yẹn. wọ́n wá ní ìmọ̀ràn tàwọn wọ́n lọ́kọ láyà tọrọ kan láàárọ̀ yìí ó ní pé kán gbìyànjú ẹ̀ ṣe pẹ̀lú àdúrà. ọ̀rọ̀ mi dọ̀wọ́ rẹ̀ o ọlọ́run bàbá hmm. ayé mi. wọ́n ní lásìkò tí arábìnrin yẹn tó bá ti wà nínú oyún wọn ló láyẹ̀wò kan tó máa ń ṣe wọ́n máa ń fi wo àbùdá ní ọmọ tí ń bẹ nínú oyún tó máa mú wá sílé ayé ẹ ṣé gan ni microbiologist àrínọlá adétúnjẹ àrówólò. lórí ọ̀rọ̀ mi. àmọ̀bírú rẹ̀ ti wà ní nàìjíríà náà ni bóyá lókè òkun nìkan ló ṣe wà. blessing blessing. èmi dánwọ́ rẹ̀ olùgbèjà. àwọn ní ac àti ax wọ́n ní wọn ò lè bí ss. oorun sókè mi ò gbọ́dọ̀ fojú sunkún ìjì ayé ìjà sókè sódò kò gbọ́dọ̀ gbé mi wọn. bàbá mi ò mọ̀ bóyá ó ṣiṣẹ́ lẹ́ka ètò ìlera làwọn o torí pé n tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn ló máa ń kọ sẹ́lòmíì bíi ìlú gangan microbiologist wọn ló ṣeé ṣe dáadáa TAS àti AC tí wọ́n bá fẹ́ ra wọn nínú àwọn chaati táwọn èèyàn náà dẹ̀ sẹ́ǹdì sí wa la láǹfààní láti kà sórí àtẹ́gùn yẹn wọ́n jẹ́ kó yé wa pò ṣeé ṣe bẹ́ẹ̀. Samson Irétọ̀míwá wọ́n ní ní kúkúrú èdè nímọ̀ràn táwọn máa fún wọn o wọ́n ní káwọn méjèèjì kan pín gààrí kó kálukú bá tiẹ̀ lọ. Olúkúnlé Alábẹ́tútù àwọn ní tó bá tẹ̀síwájú láti máa bímọ. tí wọ́n sì ń bí ẹsẹ̀ wọ́n ní a jẹ́ pé ilé ìwòsàn oníwọ̀n kàn mọ́ gbé tó bá ti jẹ́ pé àwọn ọmọ fòní kú fọ̀láǹdé àwọn náà bí jọ ń padà sójú òpó. Samuel Olúwatóbi. ìbọn lọ. ní kò fi talatala ṣeé ṣe kíyèsí àti ìkan bí ẹsẹ̀. ní ọ̀hún tiẹ̀ ti fẹ́ dàrú mọ́yàn lójú. ẹ jẹ́ ń padà sójú òpó ẹ̀lú ẹ̀ káàárọ̀ ẹ káàárọ̀ sà orúkọ yín àti bíi tẹ́ ti bá a sọ̀rọ̀. orúkọ mi sọ ní akóredé láti Ìjẹ̀bú Igbó. láti Ìjẹ̀bú Igbó lẹ ti ń pè wá yìí yes mò ń gbọ́ yín sà. mo fẹ́ sọ fáwọn arábìnrin yẹn fáwọn méjì ni pé kọ́ nígbàgbọ́ nínú ọlọ́run gbogbo hmm. kò sí nǹkan tó ọlọ́run ò ní ṣe wọ́n bá gbàdúrà tó bá wà nínú ọlọ́run á dá àwọn gbogbo ètò wà ní ọmọ tó wà níbi tó jẹ́ tẹ̀sí ọlọ́run á rọrùn wọ́n bá nígbàgbọ́ wọ́n á ní oyún ayọ̀ tó jẹ́ pé ọmọ alálùbáyé kàtó máa bá àwọn tó máa tó máa bí ọ̀rọ̀ mi nìyẹn fún wọn. ó dẹ̀ ṣe gan ni àdúpẹ́ zero eight zero three two three two ten fifty nine. torí àwọn tó ń béèrè fún nọ́mbà tó máa fi pè wọlé sórí ètò yìí pàápàá lórí Facebook àti zero eight zero seven seven seven seven ten fifty nine. ó wá ojú rẹ̀ dá ọlọ́run bàbá. ojú òpó tilẹ̀ òkèrè plus two three four eight zero nine two two two ten fifty nine. ṣé bí wọ́n ló sọ pé tí bàbá tó ronú àníyànjú ṣé bí wọ́n ló sọ pé tí bàbá tó rẹrù ayé kò ní lọ bí ló wà ojú rẹ̀ dá ayé fẹ́ kàn mí. ẹ ló ẹ ẹ káàárọ̀ sà. yes sir orúkọ yín àti ibi tẹ́ ti ń bá wa sọ̀rọ̀ yìí àwọn èèyàn ti fẹ́ẹ́ fi chaati borí fóònù mi jẹ́ o mò ń gbọ́ yín sà. mr wálé ló ń pè láti òrò ìjẹ̀bú. mr wálé láti òrò ìjẹ̀bú ọ̀rọ̀ rí ẹ bá wa dá sí. ohun tí èmi fẹ́ sọ ni pé nǹkan tó ṣẹlẹ̀ yẹn hmm. àwọn a lè sọ pé àwọn lọ́fà láti bẹ̀rẹ̀ nígbà tó tó mọ́ a lè pè láfọ̀ ó fà. bẹ́ẹ̀ ni hmm. àwọn lọ́fà. ṣùgbọ́n ní ìṣètò tí wàá mọ̀ bá yà mọ̀ ọ́ wọ́n ti lọ forúkọ sílẹ̀ lọ́dọ̀ ìjọba hmm. so kò sẹ́tọ̀ fún wọn láti kọra wọn sílẹ̀ ìdí sì ni pé àwọn ọmọ tó dé yẹn ibo ló máa fi sí gẹ́dórí ẹni tó pè ní ṣáájú ti sọ hmm. ṣé ọ̀dọ̀ ìyàwó ni àbọ̀dọ̀ ọkọ tó bá ìmọ̀ràn tó máa dáa jù ni pé kọ́ lọ sọ́dọ̀ àwọn dókítà láti lọ béèrè bóyá àwọn lè bímọ sí i tí ó ní jẹ́ ss hmm. tó bá yẹ pé wọn ò lè lọ ìbá gbà wọ́n pé kó ń lọ adopt ọmọ kán lọ gbọmọ tọ́. kọ́ wá wọ ọmọ ẹgbẹ́ bí ọmọ tó bí láti inú wọn hmm. ọmọ tó gbà tọ́ gan ó ń ṣoríire hmm. so tó bá gbọmọ tọ́ yẹn ẹjọ́ kan yẹn máa kó lọ́kàn wọn hmm. wọ́n á sì máa bá gbèsè ayé wọn gẹ́gẹ́ bí lọ́kọ àti láyà. ẹ sà tó bá gbọmọ tọ́ wọ́n á jẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn gbọmọ tọ́ ẹ mọ́ gbàgbé o àwọn mọ̀lẹ́bí ọkọ ń mọ̀lẹ́bí ìyàwó ń bẹ dẹ̀ mọ̀ pé àwọn méjèèjì ò ní ṣòro kí ni wọ́n á ṣe wá sọ pé àwọn ń lọ rè gbọmọ tọ́ nàìjíríà láwa o. ẹ nǹkan tèmi rò ni pé tó bá ṣe bẹ́ẹ̀ pé bí àwọn fẹ́ kí mọ̀lẹ́bí àwọn méjèèjì mọ̀ nǹkan tó máa ṣe ni pé bóyá wọ́n lè fọgbọ́n ṣe wọ́n lè fọgbọ́n ṣe genotype wọn yìí kó fọgbọ́n ṣe pé ìyàwó ti lóyún hmm. ó travel hmm. lẹ́yìn bíi oṣù bíi mẹ́sàn-án lẹ́yìn bíi atọ́ka hmm. wọ́n lè padà wá sí bóyá ibi tí wọ́n ti mọ̀ wọ́n pé ọmọ ìyàwó ti bímọ tí wọ́n á dẹ̀ gbọ́ ọmọ kékeré yẹn wá. ó ẹ ṣe gan ni sà. ọ̀rẹ́ sà. ẹ ṣe. hello hello. ilé ẹ káàárọ̀. ẹ mà káàárọ̀. ẹ káàárọ̀ ẹkú ẹkú iṣẹ́ náà. ẹ ṣe wọn àdúpẹ́ mọ́ ìyá wa ọ̀ṣọ́ láti amẹ́ríkà. èmi nìyẹn lọ́wọ́ ní ọgbọ́n mi o. ọ̀rọ̀ rí ẹ bá wa dá sí. ẹ ẹ nǹkan tí máa ń sọ ẹ medical kìíní àwọn èèyàn kan ti analyze sí orí ibẹ̀ yẹn. ká hmm. bá sọ pé nǹkan kan kò possible kò possible nìyẹn hmm. it doesn't matter iye àdúrà tó gbà láti fi change. àrò àdúrà kankan ọ̀ràn. Eh, all these things yeah we we can just we cannot just be fanatic a máa sọ pé àdúrà àdúrà hmm. ẹ̀ẹ̀kan try sí bóyá o máa ṣe hmm. kíní kan báwo lèèyàn ṣe máa ń dán ọlọ́run wò wọ́n sọ pé nǹkan ò possible ọlọ́run ló fún àwọn scientist yẹn ọgbọ́n láti fi lè come up with this thing. ṣe rí ní church ibi tí mi lọ nígbà tí mi wà nàìjíríà ayọ̀ mi lè mi lọ tí ẹni tó bá ti ń di pé o ti ń béèrè ìjẹ́ ẹni tó lè má rì wọ́n máa chẹ́ẹ̀kì blood type ẹ kẹ́ tó má rì rárá rárá kẹ́ tó bá ti ń béèrè ìjì ni o kò ń ṣe pé bóyá o tètè fẹ́ má rì wọ́n á ti chẹ́ẹ̀kì bẹ́ẹ̀ ni hmm. ní ayọ̀ ní sùúrù lérè lèmi ń sọ yìí wọ́n á ti chẹ́ẹ̀kì ẹ̀ tá ti sọ fún òfin ara rẹ̀ wọ́n á dẹ̀ ti sọ fún ẹ pé irú ẹni báyìí ni mo fẹ́ irú ẹni báyìí ni mo fẹ́ I think this is what all the churches need to be doing instead of ká máa fi ọlọ́run kì í ṣe ilé ìjọsìn nìkan gbogbo àwùjọ wa ló yẹ ká kásà yẹn lásìkò yìí. exactly mm. instead of being kind of religious so our religious so backward hmm. tó jẹ́ pé nígbà tó pé nǹkan ò possible a máa ní ká máa fàdúrà ṣe àdúrà hmm. ṣe àdúrà ṣe àwa máa fi ọlọ́run ṣe eh, bí ìpele ọlọ́run kì í dájú. mo fẹ́ rò pé kẹ́lẹ́sìn kan gan kó fẹ́ lẹ́sìn kejì ó fẹ́ sẹ́pẹ́rẹ́ ju kí alábòdá oh. ẹ̀jẹ̀ tí wọ́n bá ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ kan fẹ́ra wọn lọ eléyìí fẹ́ burú jáì. ẹ̀wọ̀n kò sí nǹkan tẹ́ lè ṣe pẹ̀lú yẹn hmm. there is nothing you can do láti change it kò sí wàdúrà tó lè gbà láti change it hmm. and mo dẹ̀ rí bí ìgbà tó jẹ́ wípé a kàn ń bring àwọn ọmọ wáyé láti wá jìyà ni. Hmm. Mm, we mm. do certain things tó jẹ́ wípé ó máa ń fa nǹkan míì lọ́jọ́ iwájú tá a kì í mọ̀. ibi tẹ́ ẹ ti sọ̀rọ̀ tẹ́ ẹ parọ́ babsalẹ́bù wọ́n ní ẹja yọ ọ̀rọ̀ ọlọ́run kù òǹbí eléyìí wọ́n náà náà lọ dá sáyẹ́ǹsì fáwọn èèyàn pé káfí máa dára wa lẹ́kọ̀ọ́. exactly hmm. exactly and that's why we're going through a lot of things we're going through. wọ́n sọ fún ẹ pé oúnjẹ báyìí ò dáa wàá máa ní ọlọ́run àjẹkùbẹ́ lára mu. Hmm. what kind of uh, nonsense is that? láti ìjọ ilẹ̀ tí ń gbàdúrà lẹ̀ tí ń gbàdúrà pé kinní kan ojú kan náà lè ṣe wà mi ò sọ pé kí n máa wà religious ìgbàgbọ́ nìyẹn fi ń ṣe nǹkan but nothing nǹkan tó sọ pé. ìyá wa ọ̀ṣọ́ ọjọ́ ti lọ ní kúkúrú èdè kí ni ìmọ̀ràn yín fún wọn ìmọ̀ràn mi ni wípé kọ́ má bí ọmọ kankan mọ́ kọ́ má kàn mú àwọn ọlọ́mọ wáyé wá jìyà kọ́ má bí ọmọ kankan mọ́. àwọn kan sọ pé tọ́ bá fi ìgbàgbọ́ gbé tán dẹ̀ fàdúrà kún pé ọmọ mi ìtàn bá máa bí ó ṣeé kó jẹ́ ac àbí aa àbí nǹkan náà tiẹ̀ kọ́ bẹ́ẹ̀ wọ́n ní mi ìlè wá kọ́mọ jẹ́ ss. alájẹ nǹkan tí mo ṣe kọ́kọ́ sọ nǹkan tí mo kọ́ sọ nìyẹn hmm. àwọn èèyàn dán ọlọ́run wò nìyẹn wọn ò ní ìdí ìgbàgbọ́ kankan láti ṣe é mo ti yọ mo ti yọ mo ti yọ ẹ ṣé gan ni ma. àgbàgbọ́ ọ̀rọ̀ mi ni níyànjú ṣebí wọn ló sọ pé tí bá gbàgbọ́ ẹrù ayé bọ̀. lérò tèmi pẹ̀lú gbogbo ohun táwọn èèyàn ti sọ ìyá gba arábìnrin nímọ̀ràn bí wọ́n ṣe mú ọkọ wọn níjò ní àná ní pápá àkókò tó fi lọ rèé ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ tó fi mọ genotype wọn tó fi mọ̀ pé àwọn o gẹ́gẹ́ bí ẹnìkan o. ẹsẹ̀ làwọn. wọ́n ti mọ̀ pé ẹnìkan lára àwọn méjèèjì o. ìyẹn jẹ́ èsì. dr láìtán rábì òun pè mí. mo mọ̀ páwọn náà ní nǹkan kan àbí méjì tán fẹ́ sọ ni. ìwé má bínú ibi tẹ́ ń pèsè àlè láǹfààní láti gbé sáfẹ́fẹ́. bàbá mi mọ́ akọ́ṣẹ́mọṣẹ́ ni wọ́n nípa ká dá ní mọ̀ràn lórí ọ̀rọ̀ gbogbo tó bá ní ṣe pẹ̀lú lọ́kọ-láyà jùlọ ọ̀rọ̀ ìdílé. lẹ́yìn ètò ìmọ̀mọ̀ kan máa pè mí àjọ láǹfààní láti sọ àsọyé pọ̀ láà tún fi bá ẹni ọ̀rọ̀ kan tá a máa fi bá wọn náà sọ̀rọ̀. ẹ dákun o gbogbo òbí pátápátá ẹ dákun o gbogbo ẹ̀yin tí ẹ mọ́ra láti dẹni ọkọ láti dẹni ìyàwó ẹ dákun ó ṣe pàtàkì ó ṣe kókó ẹ lọ rèé ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ láti dènà irúfẹ́ nǹkan báyìí kó má wàá di wàhálà sí wa lọ́rùn tó bá dọjọ́ iwájú. àwọn tọrọ kan láàárọ̀ yìí wọ́n gbìyànjú kan kọjá lọ sílé ìwòsàn ada kan lọ rèé rí dókítà kan gbàmọ̀ràn bóyá tán bá ní kán tẹ̀síwájú lórí ọmọ bíbí bóyá kán tẹ̀síwájú bóyá tán bá sọ pé kán dà dúró bóyá kán dà dúró. ń tẹ̀ sọ pátápátá òun lárábìnrin yẹn ti gbọ́. àwọn ọmọ mi dán. pẹ̀lú àṣẹ ọlọ́run ọlọ́run á kọ́ wọn mọ̀ ọ́n ṣe o. oníyàn ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin èèyàn. ẹ bá wa fìfẹ́ bá wa jẹ́ làárọ̀ gbogbo yín pátápátá òun là ké pé ẹ mọ̀ ṣeun púpọ̀ ẹ tún kó àìbínú fún tẹ̀ní o. lọ́wọ́ gbogbo àwọn tá a jọ daṣẹ́ pọ̀ da ọ̀pọ̀lọpọ̀ fún tèmi Ọláwálé Kókà ó ń lamojú ẹ̀rọ. nítorí ògo ni o nítorí. Tolú àti Jídé ń bẹ lẹ́nu òlóró Adékòǹgà òun ṣọlá tẹ̀lá nídìí ẹ̀rọ amúnáwá àwọn èèyàn wa nídìí ẹ̀rọ alátagbà níhìn àti lókè o oyin pátápátá ńlá kí ẹ ṣeun ẹkún òkun lọ́wọ́ lẹ́yìn ètò yìí ojú òpó tó lojá sọ́dọ̀ mi ọ̀rọ̀ tó bá ní ṣe nípa àdílé nìkan ni o ọ̀rọ̀ tí ẹ fẹ́ fi lọ ẹbí tàbí ara ọ̀rọ̀ tí ẹ fẹ́ fi lọ ojúlùmọ̀ ẹ fẹ́ kàn máa fi yín ṣẹlẹ́yà ẹ ṣe gbé tọ ọlọ́run wá láti paṣẹ ètò múlẹ́rọ́ ẹ gbé ọmọ nàìjíríà wa káwá bá yín tẹ́ pẹpẹ rẹ̀ lórí ètò yìí ẹ kú ti mọ̀ wípé a kì í dárúkọ orúkọ ìyàwó tàbí orúkọ ọkọ tàbí àdúgbò tí ìṣẹ̀lẹ̀ gbé ṣẹlẹ̀ eléyìí tó jẹ wá lógún ó láti wá ojútùú kóhun tó lè dúró gẹ́gẹ́ bí ẹ̀dùn ọkàn yín. ojú òpó tó lo já tèmi tààràtà zero eight zero twenty three thirty three sixteen eighteen zero eight zero two three mẹ́ta sixteen eighteen zero eight zero twenty three thirty three sixteen eighteen oríṣiríṣi ọ̀nà ẹ lè gbà fi ẹ̀dùn ọkàn yín sọ̀wọ́ ẹ lè kọ́ láti paṣẹ àtẹ̀jíṣẹ́ lórí WhatsApp àbí fọwọ́n ránṣẹ́ ń bẹ̀ a gbọ́ a analyze ẹ̀ bí àṣà àwọn olóyìnbó. ṣèbí nítorí ògo ni o. ẹ lè wá sí kànnì fresh ọjọ́jú ajé monday àtọjọ́rú wednesday la fi máa ń dàwọn èèyàn wa lóhùn. lẹ́yìn ètò yìí bó bá jẹ́ pọ́rùn lẹ́fẹ́ bá sọ̀rọ̀ zero seven zero five nine five nine five nine zero five zero seven zero ẹ tẹ five nine ní ìlọ́po mẹ́ta ẹ wá fi zero five ẹ fi káàdì ẹ̀ ẹ̀jẹ̀ á máa fẹ́ lè ṣe lọ lọ́sẹ̀ yìí bá a bá lọ lọ́sẹ̀ yìí á tún padà wá tó bá di lọ́jọ́ mẹ́jọ. Waheed Akitayo ń lókọ̀ mi ìlú mọ̀ọ́ká pírẹsẹ́ńtà orí lórí ètò múlẹ́rọ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run bá a bá pàdé lọ́jọ́ mẹ́jọ àtòrí àtọrùn lẹ́ máa bá pàdé kẹlẹ́ mi ò máa gbà mo sún lọ́sẹ̀ mo sáyẹ̀nsì finally eré gbogbo ó dìjọ́ mẹ́jọ ẹ̀ lẹ́ńbẹ̀ọ́ ó di ìkànnì so Fresh FM nìbàdàn làwà. ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. Oga, I don't finish your tire. Ah, Kasali, I don't have cash with me. Let me give you hope. Oh, <laughs> hope, okay. <laughs> Kasali, be calming down. oga <laughs> i don land you eh e be like say you open account for me hey ah darling did you just open a hope wallet for your vulcanizer yes that's how i pay all the workers at our building site i pay them with their phone numbers so they can start transacting immediately they don't even need an atm or check you can create a hope wallet account for any beneficiary from anywhere by transferring money to recipient phone number or simply dial star 569 star 9 hash darling please let me stop over that take. Uh, you don't have to come in. Don't worry. I will just impute your phone number. <laughs> Hope. Succeed. Hope Bank always. Milo! Yes! <laughs> Tell me first, why do I give you Milo every morning? Because every day I play like a baller, I run like a sprinter, I learn like a scholar, so I need all the energy I can get. You see? <laughs> I see very well. Give your kids winning energy. Milo Active Go, with the goodness of malt, milk, and cocoa, helps them make the most of every day. Milo, the energy to go further. Only beans, enter market just to open your store. Then go deliver your goods straight to your door. Free yourself from katakata. Nigeria independence don't reach 61 years. You sef 5th gain independence from market wahala. Omnibees go sama better retailers with prices where reach millions of naira. No celebrate. To chopulate this one, use promo code FREEDOM when you want check out. Make you press computer go shop.omnibees.com or download the app to enjoy this one. Proudly Nigeria. This better promo go end for 3rd of October. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. máa gbọ́ bó ṣe ń já lálá ó kilẹ̀ falafala wọ́n tún gbọ́ lókè lálá ìjọba fìdíjọ sílẹ̀ ní ṣùgbọ́n kò sóyá. Fresh FM one oh five point nine. ọ̀nà sọ̀rọ̀ Fresh FM one oh five point nine Ìbàdàn yóò fẹ́ mọ bó ṣe fẹ́ jẹ́ àjọ máa gbà ní. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ iléeṣẹ́ rédíò ẹlẹ́rọ àmì òjèjì fresh one zero oh five dot nine ilé orin challenge ń bàdàn lẹ́ ń gbọ́ aago méje ó ìṣẹ́jú méje ẹ káàbọ̀ sí yàrá ìkéde àti ìpolówó ọjà iléeṣẹ́ wa ìpele àkọ́kọ́ fún tòní ẹ tẹ́tí sí ìkéde yìí à ń kéde ìpapòdà bàbá wa pa Rufus Adéròjú Alábí ẹni tó jáde láyé lọ́gbọ̀njọ́ oṣù kẹsàn-án ọdún twenty twenty one tá a wà yìí lẹ́ni ọdún mọ́kàndínláàádọ́rùn eighty nine years ọjọ́ ìsinmi Sunday ọjọ́ kẹta oṣù kẹwàá ó ní wọ́n ṣètò ìsìnkú wọn ní Olúgbòdó compound Ilé-Ifẹ̀ àti ilé orí Ìyàngí gbọ̀ngàn níjọba ìbílẹ̀ Ayédàdé nípínlẹ̀ Ọ̀ṣun ní dédé aago mẹ́ta ọ̀sán gẹ́gẹ́ olùkéde Yẹmí Alábí fún gbogbo ẹbí. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. alhamdulilayi alhamdulilayi alhamdulilayi alhamdulilayi alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah ọlọ́run ó ṣeun. alhamdulillah alhamdulillah. mo dúpẹ́ dúpẹ́ o. alhamdulillah alhamdulillah. nígbà tó máa rá ayé sọ fún ti tán ìwọ ọlọ́run ọba lọ́ba tí mo rí ìwọ ọlọ́run ọba pátápátá ó pèsè rírì jẹ ó pèsè rírì mu ó pèsè nílò mò ń sùn láyọ̀ mò ń jí láyọ̀ ọlọ́run ó ṣeun mo dúpẹ́ alhamdulilayi rabbil alamin ọlọ́run ó ṣeun. alhamdulilayi alhamdulilayi. ìlú kò ṣe o. padà bọ̀ wá ní lọ́la tó bá dúpẹ́ ọlọ́run ọba lèmi lọ́ba ọlọ́pẹ́ èmi lọ́ba tó ń gbọ́ pé ẹni tó bá ń dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ tèmi mo dúpẹ́ rírì jẹ mo dúpẹ́ rírì mu alẹ́ abdulẹ̀ láì rọ́pẹ̀lẹ̀ àtẹ ọlọ́run o ṣeun. mo dúpẹ́ dúpẹ́ o. ìyá tó lóyún tó lóyún tó bímọ láyọ̀ kò sí ní tó tọ́ sí ju pé kó dúpẹ́ fọlọ́run ọba lọ àìmọye ẹlòmíì náà yóò wáyé tó jẹ́ pé kò ní ronú dèpòdépò pé yóò rọmọ bí ọlọ́run ọba mo dúpẹ́ tèmi mo bọ́kùnrin